bẹ́ẹ̀ ni ètò yìí ètò ètò àtàtà ojúmọ́ rẹ ń tẹ̀ ẹ́ síwájú ẹ̀yìn mo yẹ sọ lẹ́ẹ̀kan ẹ̀yìn mo rántí orin kan ẹ̀wọ́n ní ìmọ́tótó ilé òòlò lórí ohun gbogbo ẹni fẹ́ bìnrin ọ̀bùn ó fowó rẹ̀ kẹ́ẹ̀dẹ́ wọ́n ní ọ̀bùn ràìràì ọ̀bùn kí ló ṣe tó tọ́jú ilé ó bí mo tọ́jú àwọn ọmọ òun náà la fi gbé wá sórí ètò lénìí wípé ìmọ́tótó àyíká wa pàápàá jùlọ nípa ti àbọ̀ ìwádìí ti àgbáyé kan tí wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà òun ni a ti ń ṣe gá káàkiri níbi ó bá ti wù wá bàbá ní àwò kọ́ sóòótọ́ ní àbírọ́ ó mọ orókì ló kan àyà ẹnìkọ̀ọ̀kan wa àwọn àlejò pàtàkì méjì mọ̀nà wà nílé agodo lóye òní èmi àti ọ̀gbẹ́ni akeem otubela àtijọ́ fi ojú aráàlú àti fi wò ó ṣùgbọ́n ojú akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìlera bàbá ní wọléwọlé ń la fẹ́ fi wò ó báyìí pé kí gangan ló fà á kí lọ́nà àbáyọ kí ni ìgbésẹ̀ tí àwọn environmental health practitioners tí wọ́n ń gbé lórílẹ̀‐èdè nàìjíríà torí ẹ̀ ni mo fi gbé ààrẹ káfàtà ẹ̀yìn tá bá ní number one ìyẹn ni pé ẹnì kínní nínú àjọ wọléwọlé lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n jẹ́ sanitarian doctor eh, Samuel Akíngbẹ̀yìn àwọn ní ààrẹ fún gbogbo àwọn environmental health practitioner lórílẹ̀‐èdè nàìjíríà bó kí bàbá wa o ẹ káàbọ̀ sílé agodo. ẹ ẹ kú lé o. ìwọ ńlá àbí ìwọ wa ẹja ńlá ló gbé ẹ káàbọ̀ sórí ètò ẹ bá káwọn ará lé dáadáa. ẹ̀yin ará lé káàkiri gbogbo ibi tí a ti ń wo amúhùnmáwòrán yìí mo kí gbogbo wa o pé àjíire bí ṣé àlàáfíà ni ẹ kú ètò ìlú o ẹ kú ìtọ́jú ilé. ẹ ṣeun bàbá wa ẹyin lórí ètò ọ̀gbẹ́ni akeem otubela àwọn náà sì wà lẹ́gbẹ̀ẹ́ mi àjọ wà lórí ètò ni torí pé bàbá ti ń fi ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wò ó afẹ́mọ̀ fi ti aráàlú náà wò ó ìsìnwó ìkòwò ohun abájújọ ò báyìí gígun ni igun ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí bàbá wa ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ yín bẹ̀rù ẹ̀yin náà gbọ́ ti nípa ti àbọ̀wádìí yìí tí wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà ní àjọ kan gbòógì nọ́mbà one wọ́n la overtake orílẹ̀-èdè india lágbàáyé níbi tí wọ́n ti ń ṣe gákàkiri ẹ jẹ́ n kọ́kọ́ béèrè gẹ́gẹ́ bí ìwòye sí yín sóòótọ́ ni àbírọ́ kí ló fà á tó bá jẹ́ òótọ́ ni. àwọn tí wọ́n gbé eh, eh, dátà yẹn jáde hmm. ó ní bọ́n ti ṣe wò ó sí hmm. ṣùgbọ́n èmi àti yín hmm bá a ṣe jọ ń bára sọ̀rọ̀ nínú ilé nínú hmm. ìjọba ní gbogbo ẹ̀ ǹjẹ́ àkínrin ládùúgbò wa pé àwọn èèyàn ń ṣe gá káàkiri hmm. ní àwọn field ní àwọn gọ́tà hmm. ojú rin nǹkan kan ṣé àwọn èèyàn máa ṣe gá káàkiri ìwọ gan fúnra ẹ ṣé ò máa ṣe gá káàkiri so bóyá a ti wá gbépò kínní àbá wà nípò kejì ká tiẹ̀ wà nípò last ṣó bójú mu ká máa ṣe gá káàkiri ǹjẹ́ a implication ni ohun tó ń fà ohun tó lè jẹ́ ǹjẹ́ àwọ̀ wa kọ́ la fi ń kó bá ara wa Mm. ohun tó ta fẹ́ fàyọ̀ bẹ̀ ni pé ìwà ìbàjẹ́ yẹn ó ṣì ń lọ láàrin wa bóyá agbépò kìíní o bóyá agbépò kẹ́yìn o mm. kò dáa. kí ni implication ẹ̀ bí àṣẹ ilé ìbò kí ni àwọn tí máa ń jẹ́ ìgbẹ̀yìn ààbọ̀ tí máa ń ṣẹlẹ̀ bá bá ń ṣe gá káàkiri. ẹ jẹ́ kí n mú ní kékeré yìí pé tí ẹ bá mú òṣùwọ̀n gá ìgbẹ́ mm ìga sẹ́mi sọ̀sọ̀ kú sọ̀jẹ̀. ẹ ìga lẹ bàbá torí àǹfààní orí ètò yìí. tẹ bá mú kíkiní ẹ hmm. ta lè pè ní one gram hmm. ìwádìí fi hàn pé one gram yẹn nínú ẹ ó ní ten million virus. Hmm. àrùn àwọn kòkòrò àrùn àfòfojúrí. kàtíkòrì ta lè pè ní virus ó ní one million bacteria ó ní up to one thousand àwọn parasite cyst. Eh. àwọn kòkòrò tó máa ń lẹ̀ mọ́yàn lára nínú gbogbo nínú gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yín sìn kò hmm. sí ohun tó kò sí àǹfààní tó jẹ́ fún ènìyàn hmm. èmi àti rẹ ju wípé ó kó àrùn wa. Hmm. yóò ṣe àkóbá fún ìlera ó ṣe àkóbá fún ìlera wa àwọn kan á ní àtẹ̀gbígbẹ ọmọdé ni pé tó bá tẹ̀jọ ọmọdé ni kò dáa kò kò kò gbé ga ọmọdé ni o. ìwádìí fi hàn pé ìgbẹ ọmọdé gan. ìgá rẹ̀ bá wa pé ìgá. ìgá ọmọdé gan ìgá ọmọdé gan ó burú ju tàgbàlagbà lọ mm. Mm. òun ló ń kó àwọn àrùn tó pọ̀ ju ti àgbàlagbà lọ mm. ohun tó afẹ́fẹ́ àyọ̀ǹde náà ni pé kò bójú mu ní ọ̀nà kọ̀nà wípé ká máa ṣe gá káàkiri bóyá tọmọdé o àbí tàgbàlagbà ó dà ẹ ṣeun bàbá wa bẹ́ẹ̀ ṣe sọ ni pé àwọn àrùn oríṣiríṣi àwọn onígbá onígbá méjì kọ́lẹ́rà àwọn dysentery typhoid eh, àwọn àrùn kan wà tá à ń pè ní fico oral diseases Mm. ohun tó jẹ́ pé láti ìgbẹ́ dàpọ̀ mọ́ oúnjẹ àbí mm. ìyá dàpọ̀ mọ́ oúnjẹ àbí tó wá fine tó wá ṣáàrù wọ́n wí ọ̀dẹ́ra tó dé ẹnu ẹ̀dá mm. àwọn àrùn tó máa ń fà ní ó dẹ̀ pọ̀ kò níye ó dẹ̀ àwọn àrùn yẹn náà dẹ̀ wọ́n wá wọ́n ọ̀kọ̀ Hmm. lemọ́lemọ́ láàrin wa láàrin wa ó dẹ̀ ń hmm. wé sí wa lórí. kódà láìpẹ́ yìí ni wọ́n ní àwọn ìpínlẹ̀ pé wọ́n rí àwọn oní àrùn onígbá méje kọ́lẹ́rà káàkiri ṣé gbogbo àwọn tí ń fà náà rèé. ohun tó ń fà náà nìyẹn hmm. ohun tó ń fà náà nìyẹn. ẹ ó dà a ní ti eh, orí afẹ́fẹ́ a ní torí omi ìyẹn water pollution a ní ti hair pollution ṣé méjèèjì yìí gẹ́gẹ́ bí àjọ yín iṣẹ́ yín ṣé ẹ ní àwọn àmójútó tẹ́ ń ṣe kí làwọn ìgbésẹ̀ yín tẹ lọ́nà tẹ fi ń gbà dáwọn aráàlú lẹ́kọ̀ọ́ ṣá torí pé wọ́n ní tẹ́yìn ò bá mọ̀ ó ṣàgbẹ̀yìn. ṣẹ́rí orin tó máa ń kọ nígbà kan wípé wòlé wòlé ń bọ̀ hmm. yóò wòlé mi yóò wòlé rẹ o wòlé ń bọ̀ hmm. ohun tíṣẹ́ wa dálé lórí nìyẹn hmm. wípé kí wòlé wòlé tó bá dé ibiṣẹ́ ẹ̀ láàárọ̀ kùtù bá ti rẹ́gísítà tóun ti dé ohun tó kù ni pé kó jáde lọ kó lọ sí ojúlé sí ojúlé ojúlé sí ojúlé ojúlé sí ojúlé à ń pè ní premises inspection hmm. láti lọ wò pé báwo lè tún lè yẹn ṣe ìwà olè ń wù tí ò da hmm. kí làwọn kan tó àdáyé gbé tó lè fa wàhálà tó hmm. lè mú àjàkálẹ̀ àrùn gbé tẹ̀lé rí àrùn kò ní fẹ́ǹsì tí ò lè fò pé ilé tèmi mo ti ṣe duplex mo ti ṣe <laughs> yóò fò bẹ̀ wọlé fẹ́ǹsì fẹ́ǹsì yẹn wọ hundred hundred feet àrùn ó máa fò ó máa lọ sí anywhere so ló fi jẹ́ pé tí wọléwọlé bá wá wọ́n á wọlé kọ̀ọ̀kan Hmm. wọn ní dá ìkọ̀kan sí ọ̀rọ̀ pé bóyá lèmi ní ó bá tí wọléwọlé bá débẹ̀ á rí kan tó máa fi advice pé báyìí ló máa ṣe o báyìí ló máa ṣe báyìí ló máa ṣe òun kan báyìí ni kẹ kẹ dẹ́kun àti máa ṣe ó lè kí àlàáfíà kó wà ó dẹ̀ wá mátà ìwọ tó yẹ pé ilé ẹ nìt òkè àgbà pé ilé ẹ nìt hmm. ohun tí aládùúgbò ẹ tí alábàágbé eh, alábàágbé aládùúgbò hmm, aládùúgbò ilé hmm. kan sí kejì ilé tó hmm. jìnnà sí àti tó súnmọ́ ohun tó ń ṣe tún wá ó kàn ẹ́. òun náà tún kan bẹ́ẹ̀ ni kàn ẹ́ gbáralé ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa gbẹ̀yàn yóò fa wùrùhẹrẹ oníjẹ ká sùn mọ́jú oníjẹ sùn mọ́jú wùrùhẹrẹ gọ́ọ̀sì tó wùrùhẹrẹ ìbò nìkan ló ló ló affect òun ló kàn nísìnyí wùrùhẹrẹ yẹn máa rùn ní ó máa rùn ẹ wò ìgbà tí tailor tó gbé ẹyin ti ebola wà ń gbà ń. ẹ mọ ibi mm. liberia mm, tó wà mm, ẹ wo bí ó ṣe jìnnà sí nàìjíríà Patrick Sawyer nígbà tó yá ṣòfò débi so we have agbọ́là. wọ́n ṣe kojú ẹ̀ ní Congo. ní Congo lọ́wọ́lọ́wọ́ báyìí. tó dẹ̀ ń pààyàn lọ rẹpẹtẹ. ẹ kú ohun bàbá wa ẹ rabaníkà wa wò gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àjọ tiyín ẹni ó yẹ kí wọ́n máa lọ wọlé kí wọ́n ti ń fi ọwọ́ bọ̀wé wọ́n ti ń ṣe ṣé wọ́n lọ wo àwọn ilé ṣé wọ́n ń ṣiṣẹ́ bí iṣẹ́. wọ́n wọlé wọ́n wọlé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nítorí pé òfin fi àyè gba wọléwọlé láti hmm. wọnú ilé ẹ̀ ìbàjẹ́ hmm. ilé iṣẹ́ ni ìbàjẹ́ ní ilé gbígbé ni hmm. láti wọ láti àárọ̀ aago mẹ́fà àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ àti ní àwọn àkókò míì tó bá yẹ tó bá necessary láti wo kí ni wọ́n fẹ́ ṣe láti wo báwo ni condition lè yẹn ṣe rí báwo ni ẹ̀yin náà ṣe ń gbé bẹ̀ báwo ni kíkọ́ ẹ̀gbọ́n ṣe rí ṣé ó hmm. ní wíńdò tó tó ṣé kíchìn wà ń bẹ̀ hmm. ṣé iṣẹ́ ẹ̀yin náà débẹ̀ o ṣé ilé ìgbọ̀nsẹ̀ wà ń bẹ̀ hmm. ṣé ilé ìbalùwẹ̀ wà ń bẹ̀ ilé ìdáná ṣé gbogbo ẹ̀ wà ń bẹ̀ iye àwọn èèyàn tó ń gbénu lé gan mélòó ni láti wò pé yàrá yàrá tẹ̀ ń sùn kí ni fífẹ̀ àti èèyàn mélòó ló ń gbénu ẹ̀ láti dẹ́kun àmì síra wa overcrowding. ẹ jẹ́ ẹ ṣeun bàbá wa ẹ jẹ́ n wá sọ́dọ̀ bàbá wa Akeem Otubela ẹ jẹ́ ń bọ́ síbi torí ìbéèrè náà màá tún wá béèrè lọ́wọ́ tí náà gẹ́gẹ́ bí ìjọba nílùú àwọn iléèwé wa tá à ń rí káàkiri a rí i pé nígbà tèmi ń lọ iléèwé ní iléèwé Ṣògo grammar school gbà náà lọ́hùn láwọn kíláàsì yàrá akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ẹ rí ó kéré jù ilé ìgbọ̀nsẹ̀ méjì mẹ́ta bó ti jẹ́ pé nígbà tá a fi kó ń bẹ̀ náà gbogbo ẹ̀ ti ń dojúró ti ń bàjẹ́ àwọn míì tiẹ̀ ti dẹnu kọlẹ̀ kódà ẹ rí sick bay pé pé bọ́mọ bá ń ṣe àìsàn ibi tẹ́lẹ̀ sáré fún ní first aid níbẹ̀ ní yàrá kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ṣùgbọ́n nísìnyí tá rí ni pé ní àwọn iléèwé káàkiri gan wọ́n lè kọ́ odidi iléèwé tó yẹ pé ilé ìgbọ̀nsẹ̀ tí ó wà ń bẹ ojú ẹyọ kan àbí méjì àwọn kan ò tiẹ̀ ní rárá kí ni ẹ rò pé ó fa eléyìí àti pé kí lọ́nà àbáyọ sí èmi ò wá fi ìbéèrè náà béèrè lọ́wọ́ tiwọn mo pé kí ni àwọn ìgbésẹ̀ tí gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba ẹ bá lè ń sọ fáwọn aráalé pé kán lọ kọ́ ilé ìgbọ̀nsẹ̀ kí làwọn iléèwé yìí nígbà tí ẹgbẹ̀rún ọmọ bá wà nù iléèwé tí ò sí pé ibi tí wọ́n ti ṣe ìgá àbí ẹ̀yọ́ rè ẹ̀jẹ̀ ìbẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn. ẹ màá ní pé báwo ló fẹ́ jẹ̀bi o hmm. ṣèbí ẹ̀yin náà lè máa ń pa lóògùn pé ẹbí ò sílẹ̀ tó ṣẹ̀lú tó hmm. jẹ̀ ẹ̀bí sísè sanwó wọ́n lẹ́ni tó fi ẹ̀bí sísè nọ́mọ̀ òun lárí hmm. bá wù. ṣe báwọn kan wà ṣe báwọn kan wà tán ní kan máa mójútó wọ́n ṣe ń kọ́lé. ẹyẹ wo sẹ́yìn báwo ló fẹ́ yàtọ̀ náà sí gbogbo ilé tó ń wó kiri sẹ́yìn nítorí pé kò sáàmùjútó tó péye fún bọ́ ṣe ń kọ́lé gẹ́gẹ́ bí wọ́n ti rí bàbá sọ hmm. ṣe ní wúlé wúlé náà pè wọ́n ìkú hmm. ibi tó bá ti pè ní ilé kò síbi tí wọn ò lè wò yàrá ẹ̀ máa wò hmm. ibi tí wọn àtìyàwó ẹ̀ kan tẹ̀ ń gbé tẹ̀ ń ibùsùn yín wà á wọnú ẹ̀ ilé náà pé àyẹ̀mẹ́tẹ́fẹ́sẹ́ kò ṣe kò jẹ́lé mọ́ ẹ̀yẹ̀ wọ́n sẹ́yìn ibi tá a ṣe lọ yẹn gan yẹn tún jù àpọ̀jù ilé ìwé gan ẹ máa wò pé báwo làwọn ọmọ ṣe ń kọ́ ẹ̀kọ́ lábẹ́ irú ilé báyìí ọ̀pọ̀jù ilé ìwé gan wọn ò ní fẹ́ wọn lórùlé hmm. èmi ìkan ti fẹ́ wọ́ tán wọ́n dẹ̀ ká mọ́ bẹ̀ èmi ìkan abẹ́ igi gan ó dájú bẹ̀ lọ kí ẹ̀bi wọn ni ẹ̀bi ìjọba ni hmm. nítorí kí ni gbogbo iléeṣẹ́ ìjọba ló ní ẹ̀ka tó máa ń mójútó bí àwọn ilé yìí ṣe wà ẹ̀mí òun náà ló ń jíṣẹ́ fúnjọba fúnjọba tó bá yẹ pé bóyá wọ́n jíṣẹ́ fúnjọba tíjọba ò ṣe. olùwọ́n òpéjọ ìjọba náà ń gbàbẹ̀ kọjá o. àwa ń bọ̀ àwa òbí táwa lọ́mọ ń bẹ̀ ẹ̀tọ́ hmm. àwa ni ká ké gbàjarè sílùú ìjọba hmm. kún lè ṣe ẹ̀tọ́ wọn fún àwọn ọmọ wa. ó dáa ẹ ṣeun bàbá wa ẹ̀yin gẹ́gẹ́ bí iṣẹ́ yín ká lọ lábala yìí bàbá wa kí ni àwọn ìgbésẹ̀ yín láwọn bíi torí bàbá ń sọ ibi táwọn èèyàn pọ̀ sílé o ń bọ̀ ọmọléèwé ò bá ibi tí ó ti ṣe gá ibi ẹgbẹ̀rún márùn-ún bẹ́ẹ̀ léèwé tí ò sí ibi tí ó ti ilé ìgbọ̀nsẹ̀ bóun ni wọ́n ṣe ní fọ́n bọ́ọ̀gbẹ̀ tí wọ́n mọ̀ wá ibi tí wọ́n kí làwọn ìgbésẹ̀ tẹ̀ ń gbé. ìgbésẹ̀ tá à ń gbé ni láti rí wípé à ń wọlé sílé Hmm. mo sọ lẹ́ẹ̀kan mo ní àti ilé iṣẹ́ wo àti ilé ìwé wo àti ilé ibùsùn wo hmm. àti gbogbo ẹ̀ hmm. là ń wọ̀ tábàdà ti wọ rẹ̀ bẹ́yẹn ohun tá a bá rí gẹ́gẹ́ bí àlébù à ń pe ìwé kan ní abatement of nuisance notice ìwé yẹn ló wà nínú òfin fún àwa láti fún yín wípé a wá síbi ní ọjọ́ báyìí orúkọ ẹ̀yin tẹ́ni léyìí ní báyìí ohun tẹ́ ń fi léyìí ṣe rèé a dẹ̀ rí i pé nígbà tá a wá ibùsùn eh, eh, eh, ilé ìgbọ̀nsẹ̀ yín ò tó àbí ilé ìgbọ̀nsẹ̀ yín ò dáa hmm. náà nǹkan báyìí báyìí la fẹ́ kẹ́ ẹ ṣe ní àárín ìjọ báyìí báyìí hmm. Hmm. tá a bá wá padà lọ tán tí ì ṣe ló máa fa àmúrọ sílé ẹjọ́. ó dà bàbá wa ẹ yé èèyàn lè ṣe gbádùn bí a ṣe ń là á tá à ń kó bọ̀nú ara wọn torí pé wọ́n ní bàbá ta kàtọ́ ni o bàbá tọ́ yóò di ẹran onídìí bóò ní orílẹ̀ la ṣe débi pé àwa la wá ń ṣe gákàgiri jù tá a jẹ́ nọ́mbà kò kínní lágbàáyé ó lajọ́ pẹ̀ kẹ́lù lórí ètò ètò Ojúmọ́ Ire lọ́jọ́ tòní àádókè lọ́hùn bá a bá padà dé Ọ̀yáwálé Ọlálékan yóò wọlé wá ó tiẹ̀ là wá lóye nípa àwọn òfin kọ̀ọ̀kan tó ṣe àgbékalẹ̀ nípa ọ̀rọ̀ àyíká wa lórílẹ̀‐èdè Nàìjíríà àti kí ni àwọn ọ̀nà àbáyọ bàbá wa padà dé látọ̀dọ̀ Ọ̀yáwálé Ọlálékan àtẹ̀mí àtàwọn àlejò wa àwọn ọmọ kásẹ̀ lẹ̀ mo yín o ẹ kalẹ̀.